Ọ̀kan ṣoṣo Ọlọ́run ní bẹ, ọ̀kan ṣoṣo Ọlọ́run ní Kò má sí ewé kò má sí egbò, kò má sáwúre kọ́ sí bẹ̀kún Kò má sí ọmọ kò má sáwúre nípa kádàrá tọ́rọ lórí ara ayé ọ̀nà àtàmà láìláàdà ìlà ọgbọ̀wò ọ̀kan tó tó ọ̀nà ìlà ọgbọ̀wò ọ̀kan tó tó ọ̀nà òníjà Èmi ò ní bá wọn jẹ̀bọ̀ máa Èmi ò ní bá wọn jẹ̀bọ̀ máa Èmi ò ní bá wọn jẹ̀bọ̀ máa jẹ́ Èmi ò ní bá wọn jẹ̀bọ̀ máa Bẹ̀rẹ̀ sí ní ààrẹ bọ́ ní Èmi ò ní bá jẹ̀bọ̀ máa àrímálẹ̀ẹ́sẹ́ ààrẹ bọ́ ní ìrìnlẹ̀ ọdún báwọn àjẹ́kọ́ máa àtòkọ́ lẹ́sẹ́ ààrẹ bọ́ ní ìrìnlẹ̀ ọdún báwọn àjẹ́kọ́ máa Ìyẹ́sẹ́ òtẹ́ ààrẹ bọ́ ní èmi ò ní àwọn àjẹ́kọ́ máa. Òkà tájà tẹ́ ààrẹ ẹ̀kọ́ ní èlé ọdí báwọn àjẹ́bọ̀ Òkà kútàrí ààrẹ bọ́ ní èlé ọdí báwọn àjẹ́bọ̀ Bèbè lélẹ́nu jẹ́ ààrẹ èmìràn ní báwọn àjẹ́bọ́ bíbí ọwọ́ lẹ́sẹ̀ àrẹ́bọ́ ní èmìràn ní báwọn àjẹ́bọ́ bí pèsè kí àrẹ́bọ́ ní èmìràn ní báwọn àjẹ́bọ́ àjẹ́bọ́ ní jẹ̀bú àrẹ́bọ́ ní èmi ọdí báwọn àjẹ́kọ̀ọ́ bá. Ìfúnpá ń kọ́ ààrẹ bọ́ ní èmi ọdí báwọn àjẹ́kọ̀ọ́ bá. Ìgbẹ́yọ̀ lè kò tẹ ààrẹ bọ́ ní èmi ọdí báwọn àjẹ́kọ̀ọ́ bá. Òkè Ìbàdàn ààrẹ bọ́ ní èmi ọdí báwọn àjẹ́kọ̀ọ́ ọjà àwẹ̀ bí padà òun ó ti dájú pé ààrẹ gọ́ni nílé ṣe bẹ̀rẹ̀ mà ọba láwùrà wà lórí kí ní mo sì lò wá. Nílé ṣe bẹ̀rẹ̀ mà ọba láwùrà wà lórí kí ní mo sì lò wá. بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يلي فلا أجر وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم ونصلي ونصلي على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين Adúgbẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Adúgbẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. الحمد لله رب العالمين الحمد لله رب العالمين tó ní ìwòrí ìjẹta à ń káyà òkè nípa àdìlù tí a fẹ́ gbà kí ṣe bàbá wa àgbà olúwo ọ̀pọ̀ ìwọ̀ bí wọ́n bọ̀ wá bá wa lálejò ilé tí wà ní ìkọ́lẹ̀ adab ní afẹ́fẹ́ pé kọlọ̀kọ̀ bá lè ṣe ẹ̀dá gbọ́dọ̀ tàyà ẹ̀dá gbọ́dọ̀ bẹ̀rù lórí pé wọ́n fẹ́ ní àkójọ èèyàn ló tó ti kó ní ẹ̀mẹ́wàá owó èèyàn ọ̀gbọ̀n èèyàn ẹ̀ka èèyàn já èèyàn gẹ́gẹ́ ń àmì náà gbọ́dọ̀ wọ́n fẹ́ wá ní ọjọ́ àti ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti yọ ní títí ayé so wọ́n dàgbà pé ọlọ́run gan ojú ọba ju ọba yìí gan láti níbẹ̀ ó sì bá mi ṣe ó bá mi ṣe ó ní kó dáa ju bí a ṣe rò lọ ọlọ́run àdúgbò pọ̀ ọ́. ọlọ́run àdúgbò pọ̀ ọ́. ọlọ́run àdúgbò pọ̀ ọ́. rabbil alamin. alhamdulillah rabbil alamin. àwọn akọ̀rọ̀ mi kí ìtúwájú ọ̀rọ̀ náà ó dáa kí ààrẹ rẹ̀ ó dáa kẹ́yìn rẹ̀ ó dáa. ọlọ́run ti gba gbogbo ẹ̀ wọ́n á bá ní bá lọ. ní àná tí a wà lórí ẹ̀ ó gbà omi àbúgbà. Ìjẹ́ ó sì ti wọ́n kan àbí ìjìnlẹ̀ ọmọ ó dọ́rọ̀ gbogbo nǹkan lọ létòlétò. Ilẹ̀ fún wọn ní òní, ọlọ́pùn ní ìjìnlẹ̀ ló mọ́ wa. Ìrọ̀ orin lọ́sùn ló sì láti ń gbọ́ àtàtì irú bàtà wà ní wọ́n tó rúṣe ní àárọ̀ yìí ọ̀kan náà máa tó wá sí nàìjíríà láti òkú sí lẹ́kọ̀ọ́ fún bùkátà pàtàkì kan tó gbé bùkátà ni ọlọ́run bá ní bíyà rẹ̀ ó sì yìí ṣàánú lórí ẹ̀ ó bá lè ṣe ṣùgbọ́n ó kú kó padà ní àfipadà bá fẹ́ lọ́jà ibi ẹ̀ nípa peter ọ̀gbìn bíbá ìjókòó nígbà tí bẹ́ẹ̀ lọ́nà nítorí ìgbọ́nà sí rọrùn ìyá ẹ̀ta ni wọ́n pè wá pé ọlọ́run ìyẹn yóò rẹ̀ kọ́mọ padà lọ́lọ́kùn. àtúgbà lóṣòro míì àtúgbà míì náà lẹ́yìn àtúngbà ọdún mọ́tò ní pè é wọ́n tó pè wá pé ìrònú kan ó tún ṣẹlẹ̀ látara ọmọ tó kẹ́kọ̀ọ́ àmọ́ ọ̀dà ní sẹ́lẹ̀ ilé-iṣẹ́ ìsirẹ̀ gbẹ̀dẹ̀dẹ̀kọ́ ní ìwé ẹ̀rí tó sọ pé iṣẹ́ yẹn ọmọ sì lọ fún gbogbo pélé tó yẹ kó ṣe lóṣè lókè gbà à ń kọ́ ní ìsìn náà wọ́n tó pèsè yé ìlú ẹ̀ kékeré o olùjáde ọlọ́run àti ilé ìgbẹ́ fún ọ ní pé orin náà ní tẹ̀lé èyí tá kí mà lè ọlọ́dún ayẹyẹ tá kí mà ọlọ́dún yóò tẹ̀lé gbogbo wa. àwa ti gbogbo jàmáà látòkè délẹ̀ lápapọ̀ pé tó ẹ̀tẹ́ o àmì ìgbàdúrà ní wípé wípé ìdá ṣe yìí ẹrù àjànàkú ni kìí ṣẹrù ọmọdé. àmàbá wa wọ́n ní dáadáa tọ́lọ̀ ń bá wa ṣe yìí ẹrù ńlá ní ẹrù àjànàkú ni kìí ṣẹrù ọmọdé o. <laughs> ìnáwó ńlá ni ìnáwó ńlá ni. ìnáwó ńlá tó tó kẹjú ni o. ìdùnnú ọbẹ̀ ni pé ẹni a ṣe fún wa mọ̀. ìdùnnú ọbẹ̀ wa ni pé ẹni a ṣe ìdùnnú ìfún ogán mọ̀ kọ́lọ̀ sóore fóun. tó ti bí wọ́n ti jẹ́yàn ńlá tó wọ́n sì dá mọ̀ gbogbo bí wọ́n ṣe jẹ́ èèyàn látọ̀ ohun wọ́n mẹ́ta ṣe fún wọn lọ́tọ̀ wọ́n sọ fún mi ní abẹ́ aṣọ wọ́n tún sọ gbangba lánàá wọ́n sọ fún bàbá lábẹ́ aṣọ wọ́n tún sọ gbangba lánàá pé táwọn náà láti èyí fún bá ìgbà tí bàbá délé tí wọ́n pè mí nírọ̀lẹ́ àná lẹ́yìn ìmọ̀jú ìgbè wọ́n ní ó dàbẹ̀ ní pé aṣọjọ́ kì bá wọn nígbà táwọn tó ń jẹ́ ìlé àwọn lórí wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n pàkéjì ìjọ fún àwọn ìgbà tí wọ́n á tún kàlọ́ gàá ewu lè tán ilé iná ti bẹ̀rẹ̀ ìlú ní àná. ọ̀tọ̀ ní kéèyàn fi ìtọ́ fún ìlú ọ̀tọ̀ ní kí èèyàn mọ̀ abẹ́rẹ́ wà nígbọ́lá bàbá bàbá olúwo mẹ́rin ọ̀la padà sẹ́yìn wọ́n rí ọ̀tá wọn ọ̀la ìwọ̀tọ̀ owó jẹ́mọ́ àkìlẹ̀ o ọlọ́pàá ilé sọ̀rọ̀ lọ́wọ́ yìí àwọn tá ọlọ́pàá ilé sọ̀rọ̀ lọ́wọ́ yìí àwọn táàwà náà ọlọ́pàá ló wà. pápá jùlọ jama sórọ̀ ìdúkọ sórọ̀ fẹ́ẹ́ ṣe gbogbogbò méje àbí ẹ̀rẹ́fà lórí ìnáwó yìí ọlọ́pàá ilé kan lóore. ọlọ́pàá yìí ló ti bóyí àtòkèlélẹ̀. bàbá jùlọ àwọn àǹsọ̀rọ̀ àwọn àǹsọ̀rọ̀ dáwà lẹ́gbẹ́ ọlọ́pàá ní ìtàn náà ṣe ọlọ́pàá ṣe ọlọ́pàá ṣe ọlọ́run tó kò ilé lè dùn gbogbo aláwọ̀ yìí òkú náà ọ̀gá yìí jẹ́ ọ̀gá. ẹkú gba ìzáàmù lọ́wọ́ káyìlá. ẹ̀yin tẹ wá mójútó tó tètè òfìtò lájúmọ̀tà àyàn fún ètò ìnáwó yìí tí a fi bàbá wa eh, oṣù ọ̀la ṣe chairman ló rẹ̀ a fanifanye tololo lajina jama wa fi lajina ti papa yẹjọ parapọ̀ ṣiṣẹ́ náà wọ́n ti wàhálà àìmọye ìjókòó àìmọye mísìlì ètò wọn ti lápẹtẹ ètò wọn ti ládàbí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ní bí tóbi pé gbogbo ẹ̀fẹ́ nu àwọn ọlọ́wọ́ adáwọn ìdúró sí náà ọlọ́mọ ìyẹn jẹ́. Ah, ẹnáwó ẹ̀fún náà ọlọ́mọ ìfẹ́lẹ́ ìfúnnú gbogbo ẹ̀yà fáànà tó kù nílẹ̀ àti ẹ̀yìn náà ọlọ́mọ ìfẹ́lẹ́ sọ̀rọ̀ àmín alọ́wọ́ àgbà ìmọ̀ ní dọ́fà àbárókè sẹ́yìn ẹ̀yà jẹ́nà sí wa gbogbo àwúrà mọ́ ọlọ́mọ ìfẹ́lẹ́ sọ̀rọ̀ àmín lẹ́yìn ìgbà gbogbo wa ọdún fún ayé ètè oríṣi láti mọ̀ fún wa ọlọ́run ìjà tó fi dúdú jù bẹ́ẹ̀ lọ jù bẹ́ẹ̀ lọ jù bẹ́ẹ̀ àǹtàdúrà pé kí ṣe kọ́ ìdájà nígbò bàjẹ́ jẹ́ ìjọba ìlànà wọn mú bá ní ilé ga sí àti ọlọ́run ìgbà ọ̀hún. Àjẹ́kú dé ńlá ńlá ńlá ńlá. La awọ la kọ ta. Àwọn olùsọ̀rọ̀ ọ̀rọ̀ fún alílé lẹ́yìn òbí ìpàdà ọ̀nà lọ́wọ́. Lọ sọ ọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀. La awọ la kọ ta. Tọ́. àdébọ̀dé àríkà sí ìṣe náà ní àná. Ayà tí agbègbèrè ọ̀sì sọ kádùn ẹ̀sìn kàtó yìí. Àmọ́ kó rántí ní àtúntò sọ ẹ̀dá pẹ̀lú máa tó ti láàrin ìdọ̀tí àti ìgbàgbọ́ àgbẹ̀ parí. Wípé lọ́la gbogbo náà ń tọ́lọ̀ bá fún ìgbà fún ẹrú ìgbà lẹ́yìn yẹn ìlú ẹ̀ka ẹ̀rọ ọlọ́run àárọ̀ wa ní òun làgbo mẹ́wàá. pẹ̀lú ògùn ọlọ́run. so abẹ́ka díẹ̀ náà tẹ̀sí ta kàlánà ìjọba bronzol lábẹ́ ká. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim sababu nuzul نزلت لآيتان في من ترك الهجرة لأجل آله وتجارته Ah, wọ́n ní ìdíta fi sọ tọ́lọ̀ fi sọ yẹ̀ kalẹ̀ sọ pé yẹ́ ẹ̀yọ́ lè dínà àmà lọ́wọ́ látàtà fi tó ábá àkún wà ẹ̀kíwá nà fún áwùyá ẹ má mú bàbá yín àti ọmọ ìyá yín lọ́rẹ̀ẹ́ lẹ́yìn ọlọ́run ọ̀rọ̀ kan nìyẹn ọlọ́wà ní tí ẹ bá lọ rè sa kèfè ní lẹ́sà lórí ìmánì tí ẹ bá lọ mú wọn lọ́rẹ̀ẹ́ àwọn ọ̀dọ́ sí ẹ bá fi bẹ́ẹ̀ ọ̀tá ọlọ́run alábòsí ọlọ́wà mẹ́jọ ọlọ́wà pé tí mẹ́jẹ̀ ẹjọ́ ìbára ní lọ́wọ́ ọ̀rọ̀ ìwé ọlọ́run ẹ máa retí gbígbé mi pé owó dé owó dé tógótógó owó dé kíyàkíyà fún ẹ bá sa mẹ́jẹ̀ ẹjọ́ lẹ́tà borí ọ̀rọ̀ ìwé ọlọ́run. alákọ̀ọ́kọ́ tí a gbọ́dọ̀ jẹ́ kó borí ọlọ́run máa lọ́wọ́ bàbá mi ọmọ ní ń bá lóòrùn náà bẹ̀rẹ̀ bàbá bàbá rẹ̀ mọ́jọ ogun tọ́lọ̀mọ̀ lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì ọmọ ọmọ ní ń bá lóòrùn ẹ̀hún mọ́jọ kí bàbá rẹ̀ kò gun tọ́lọ̀mọ̀ ẹlẹ́ẹ̀kẹta ìyàwó òwò náà lẹ bọ́ọ̀kì mẹ́ gbẹdẹ́ wọn kò rí bẹ́ẹ̀ o lè nà bọ́ọ̀kì lọ. ó yẹ kí ogun ikọ̀ lu ọlọ́run ọlọ́run tẹ pé àwọn tá a kà á lẹ̀ lẹ́ bá lọ fẹ́ràn ju ọlọ́run ẹ máa retí tí òṣìkà lọ sí ọ̀rọ̀ ọlọ́run ẹ máa retí ومنهم من يتعلق به زوجته وعياله وولده فيقولون نسألناك الله أن تدعنا إلى غير شيء فنديه فيرك ويجلس معهم ويدعو الهجرة فنسأل في يعاتبهم سبحانه وتعالى wọ́n wá tó lọ́wọ́ pàṣẹ fún ìṣẹ́ tí ó kó olùmọ́ta máa lọ sí ìlúmọ̀jìnà. àwọn èèyàn wá dágbére fún àwọn èèyàn wọn ọkùnrin wa ń dágbére fún ọkùnrin dágbére fún bàbá ẹ̀ ń dágbére fún ọmọ ìyá rẹ̀ ń dágbére fún ìyá rẹ̀ ìyàwó rẹ̀ ìlú tọ̀. mo yá máa lọ ẹ̀lú màdínà o ẹ̀ẹ́dì ìdí máa lọ ẹ̀lú. gbogbo ìjẹ́ ti lọ sí mọ́tà ẹ̀ wò ó ti bẹ́ láàrin mọ́tà àti màdínà. ẹni tó fẹ́ yọ kùn lé ẹni tí ń yọ ọ síbẹ̀ láti wá pé káyà ọ̀gá lọ fọ́mọ ọ̀gá lọ. ẹni máa lọ ẹgbà láti ní wọ́n lọ tajà lọ́wọ́ wọ́n lọ nílò fẹ́ pé wọ́n lè àwọn lè má dọ̀ wọ́n lè parẹ́ lọ́nà yẹ́wà fọ́wọ́ àwọn ará bí yóò lè pa wọn wá ní ìbẹ̀lú ẹni tí ò wojú kankan ó ti pọ̀mọ́ ọ̀n gbọ́ báyìí pé yíyá yíyá ọ̀pọ̀mọ́ òun ṣe àmọ́ bẹ́ẹ̀ ló rẹ pé àwọn ìyàwó àwọn ọmọ ọmọ ìyá wọn tó fún sí lọ́wọ́ à lẹ́bẹ̀ẹ́lẹ́ ìdíbò lẹ́ẹ̀fílẹ̀ fún wa àwọn ọ̀rá ńlá yìí ẹ̀yìn náà bẹ́ẹ̀ lọ ọ̀nà gbogbo mọ̀tẹ́rù yìí báyìí ẹjá máa tẹ̀sí wá mọ́kà yìí náà bára tí lọ bá àná ní inú màdínà láti máa gbé nínú àlọ́run wa ní ẹbá dàrú ní ẹbá dòwó ìgbẹ́ láyà bá dé ló wá fi ka nǹkan méjì ètò yẹn tí ọba ìbí di lọ bí tí abẹ́ lọ ẹgbọ́n bí a ṣe ṣiṣẹ́ ní tiwọn o tí a fi ní sàmà sí pé ibi abẹ́ dé àwọn òde bẹ́ẹ̀. Bàbá ní ìjọ ọ̀rọ̀ ìjọ wọn. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ka ìdára fìyàwónà wọ́n àwọn èèyàn yàrá àti fìyàwónà sí mẹ́rin ọ̀dí ọ̀nà owó wà ní gbé wá dé pé tọ̀ fìyàwónà tàná nìyẹn lọ fìyàwónà lòdì náà ibi fìyàwónà tàná bájá tọ́rọ̀ bá jẹ́ tọ́rọ̀ bá túbà ìwọ́n lọ bàjá wọ́n ìwọ̀n ìfọ́ ìdá wọn ti dá padà wájú lẹ́yìn ẹ̀yìn kìíní kan ọkùnrin mẹ́ta mẹ́lé pẹ̀lú wá bẹ̀rẹ̀ wọ́n àti múta ọdún kìíní kan ọwọ́ àpàrẹ kí wọ́n wá fa kùláàbà yọ pépè lágbọ́ yìí o ìlọ́bẹ̀rẹ̀ ń bí ìlọ́kú sí bí ìlọ́ bí ó ti máa bẹ láìláì nìyẹn o ó bá dúró àwọn tí ń gbọ́ àròpé àwọn tí wọ́n bá ń gbé bí làwọn kọ́ níjẹ́ ni gbogbo ẹnikẹ́ni náà tí àwọn nǹkan kan ní lọ́wọ́ sí inú ta kàálẹ̀ tí ń di ọlọ́wọ́ ọlọ́run tó ti ẹ̀kọ́ ọkọ yóò sì gbé ọlọ́run lọ kó òun bọ̀ hmm? tó bá dé ń kọ́ akọ́yìn sì yẹn tó sọ pé ọjà ńlá kan tó dúró lọ́nbàdàn yìí ọjà ńlá wá ní bẹ nínú ọjà ọdẹ́bẹ̀ yìí pé Yorùbá ní bàbá bá ń lọ àbò bọ̀. Ìgbà bẹ̀rẹ̀ gọ̀ọ̀gàn wa náà tó yára ọdún ṣe lára ọdún ṣe gbogbo ìwọ ọlọ́dún mọ̀. Ìjọba ìgbòrí ẹ̀rọ ògbòrí yìí. ẹ̀gbá ọ̀dà. ọ̀rẹ́ méjì ni ọ̀pọ̀ yẹn máa ń sábà sọ ni àbí méjì ló tó bọ̀. yẹ́n mi gbọ́ yẹ́ lọ́sọ̀ tó kọ́ yẹ́ rẹ̀ lọ́dà jẹ́ ọlọ́run ló ọ̀rẹ́ tó bọ̀ ọdún tó àmọ́ ìjọba òjò ní máa yóò fi dídí ọlọ́run ìtọ́wá ní oṣù tètè jẹ́ lára rẹ lára ìyàwó rẹ lára fẹ́ rẹ gbogbo tí sàkáàtì wọ̀ tí wọ́n lọ sàkáàtì di pé kí àbá àmàdọ̀nà mọ́ ọmọdọ̀nà mọ́ mọ́ sàkà ti di pé aláyé ti ibè lórí sàkà níbi kí àbá àmàmà lọ ẹnu màmá tó pé wọ́n rí fún ọ́yà àbá àti bá ń lọ ẹnu mọ́ sàkà tí ẹni tó bẹ́ẹ̀ fi wá yí àwọn. Ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba Tòwé ọwọ́ ìgbé àwọn ọmọ òṣèlú rẹ̀ òun tí ń kọ fáwọn èsì rẹ̀. Kí á sì ń káàánú ń dọ̀gà. Ìgbésò òjòjọ́ yìí, ẹ̀bùn bù lásán nígbà mélòó, tó lè bọ́ ọ̀sọ́, tó lè bọ́ dáàbòbò, gẹ́bí àti ọlọ́run àtọ̀wà lẹ́bí náà ní kọ́ ọjọ́ sàkáà. Arákùnrin arábìnrin bàbá ẹ̀ máa ń yá ẹ̀yọ́ gàgá kó tó lọ́ra rẹ̀. Mo yé màkà láti pa sàkà. Mo yé màkà láti pa sàkà. Àbínú tọ́lánà ni wọ́n fi mí. Mo sì mà bẹ́yìn ní náà ẹ̀ṣọ́ yìí. Nígbà tí mo bá sọ̀rọ̀ tó máyèjì lọ́wọ́ nínú tọ́ọ̀kì tó ní òun máa yọ sàkà ẹ̀yìn sàkà sí ẹjọ́ bá yọ ìyẹn já ó ọláwẹ̀ sí náà mùsùlùmí ń gbà ìjọ́ náà jọ ń gbà yìí ó ní kó lọ ọkọ̀ tó nílò jẹ́ náà wẹ̀ yìí ó kọ̀ ọ̀rọ̀ ń jẹ́ báyìí báyìí bá owó dandan lẹ́yìn ìlú àwọn náà wọ̀ ní ọmọlẹ́yìn àdáni lọ́wọ́dá wọ ní jẹ́ ìlú ìdá wọ̀ èdè ó kú gbẹ̀rì ọlọ́wọ́ ọlọ́wọ́ oṣù yóò gbàdá níjà ní gbogbo ẹni ọba bẹ́ẹ̀ jẹ tàbí láti jẹ bọ́ ọlọ́wọ́ ti rà. gbogbo ìmẹ̀lódì ní ọwọ́ gbọ́dọ̀ àwọn ọmọ akọ́ni lọ́ba kú lẹ̀. ìfẹ́ǹdẹ̀ orí ọ̀fúnlá bọ̀ lọ bẹ́ẹ̀ni ìgbàgbọ́dá àpapọ̀ ìjọba tẹ́lẹ̀ lọ́dà. pàìtọ̀ pàìtọ̀ pàìtọ̀ ń bọ̀. ọwọ́ àwọn alọ́ọ̀kì jẹ́ pé àbí àbáwọ̀ ìgbà àbáwọ̀ ìgbà àkọ́kù lọ́ọ́rù sọ bí ara wọn lọ oyè ìyẹ́ máa ń dé lórí. àmọ́ àní wo táwọn èèyàn tí wọ́n gbọ̀ sí ọmọ báyìí àní yé sọ. àní sọ. wọ́n ní ìdí táyà ìdí sọ̀rọ̀ ní تفسير بسم الله الرحمن الرحيم التفسير والبيان يا أيها المصدقون بالله ورسوله نعم. لا تتخذوا آباءكم وإخوانكم أولياء تنصرونهم في القتال وتؤيدون الكفار لأجلهم أو تسلعونهم على أسرار المسلمين لآمة أو الحربية إن يختار الكفر على الإيمان وآثار الشركة على الإسلام ومن يتولهم منكم فأولئك هم لأنهم خالفوا الله, خالفوا الله ورسوله بموالاة الكافرين بدلا من التبره منهم. الله alimusọdi kuna bilahi wa rasuli ẹdẹ gbàgbó olùrọ̀ lọ olùrọ̀ àdóyè àwọn nǹkan méje tó dáa kálẹ̀ yẹ ẹ má gbogbo yìí tọ́lọ́run ẹ má gbogbo yìí tàbí wọ́n ń tàǹtọ̀ ní pé tẹ́ẹ̀mọ̀ wá ara àwọn ọ̀tá lọ́wọ́ lórí mùsùlùmí tẹ́ẹ̀mọ̀ wá ara àwọn ọ̀tá lọ́wọ́ lórí mùsùlùmí Ah. láti sọ pé gbogbo aláàbà pápá ìlọ àwọn ọ̀dọ́ lágbà bá ẹlọ wà nǹkan aláàrì mọ̀ èkó bí lọ́wọ́ ẹjá bá àwọn tẹ́kà bẹ́ẹ̀ máa ń fi dá pé ẹ̀fẹ́ fọmọ ń jó o ẹ̀fẹ́ ìwà àti òbí lọ ó wá tó di létí nítorí pé ó ti mọ́ra ó ti mọ́ra ó ti wà ní oṣù ẹ̀wọ̀n kọ̀ọ̀nà wípé ẹ bá ti dérú kò sí kankan mọ́. Àbára ti fún ni wọ́n ti sọ́dà. Wọ́n tó ju wọ́n pọ̀ ní ìjọba ìpọ̀ fún kálukú ni o. Ìpínlẹ̀ rẹ̀ kìrìyẹ́ ẹ máa ń gbọ́ wa lọ́sàn yìí àbí ìgbà tó máa ń gbọ́ wa ìjẹ́ ìsọ̀pìlẹ̀ kí ẹni bá jó ní kí orúkọ kórìíra ìṣiṣẹ́ ìjẹ́ ìsọ̀pìlẹ̀ pọ̀ ní ìlú wa tó. kí ẹni náà lọ wádìí òwò lè bá ń lóyà tó di ìṣà ọba òwò lè gbọ́ lábẹ́ ìfọ̀ ìlú bọ̀. nígbà ẹ̀rẹ̀tẹ̀tẹ̀lẹ̀ nílẹ̀ yóò báyìí kò sí àbá kan tí bóyá fẹ́ sílọ̀ bóyá fẹ́ jákàn bóyá òkú dídá àpọ̀ àpọ̀ àwọn àbá máa ní dáadáa bí yóò lè di ìdọ̀tí ló ti ń sè yìí pé kéwú ní sẹ́jọ́wọ́ ìdọ̀tí jọ́nà pé ọjọ́ nílé òòrùn fẹ́ ọ̀pọ̀ kódà fún olùkọ́ nínú ìdá mẹ́ta ló ti lè wọ́n jẹ́. Ìjọ yẹn àwọn àbá nǹkan ọ̀nà ní kéwú wọ́n rí sí iṣẹ́ táwọn kò àìsẹ́lẹ̀ ní. Kí sí káwọn ètò rẹ̀ láyé? Rárá, àwọn náà ti máa wá ọ̀nà tí wọ́n yẹ̀rọ ọmọ àbí ó ni lọ́jọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàǹdà náà mo sábà máa ń jáde. wọ́n ó yí ìdúgbò lóko àgbàdo tí wọ́n tún fi ràn wọ́n jú lọ́wọ́. nígbà wà ó lè ṣe kùránì àdàkù dáadáa. nígbà tó dé nígbà tó tàbí lè kórè náà tàbí lè ṣe kó àdàkù dáadáa. Yes èmi náà bá yín lọ́rọ̀ ní àbá ńlá tí a bá wá abala lọ́dọ̀ tí lọ́wọ́ ọ̀nà ológun ẹrú ológun ẹrú yìí wọ̀. tí a bá ń lọ mẹ́ ìdí máa wá wọn lọ wá sórí pé tọ́ sórí bí olùdarí sọ̀kalẹ̀ yìí olùdarí máa mú mi rèé látọ̀ eré so a bàbá máa lé sí ó lè dúró ìjẹ́ o. Ìrìkọ́ lè kó fún àwọn àbáwá. Inú àbọ̀ gbogbo láti ilé kéwù wa ẹsẹ̀ láàrù wa lánàmàdà o. Ìní yọ ọ̀. Ọ̀rọ̀ tó lè rẹ̀ lọ́dọ̀ ìgbà yìí kò lọ́nà rẹ̀. Wọ́n ẹ ti ọ̀la ní ìfìyẹ́ ti dìbò. Ìjà ti tá a lọ́sẹ̀ kánú kọ́ ọwọ́ náà bá ń bá náà tí o ní fẹ́ ti ṣe. Ibùdó abẹ́rẹ́ lẹ́gbọ̀n ní lásọ̀tà ẹ̀wà ìlọ. Ó bẹ̀rẹ̀ pẹ̀lú àníyàn tó dá ló náà. Àníyàn tó dá ló bẹ̀rẹ̀. Àwọn ọ̀rọ̀ àti ìjọba ló yẹ pé gbogbo tí a bá fi bí ìgbà ti ṣe bí ìgbà ti rí ní kalẹ̀ àmọ́ bẹ́ẹ̀ ni ìwé ṣe bẹ́ẹ̀ ṣe ṣe kalẹ̀ garangaran nìyẹn yóò bàtà kú díẹ̀ tó bá yára lò bẹ́ẹ̀ mọ́. ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ṣe gẹ́gẹ́ ìbàjẹ́ wa wà nínú ẹ̀yẹ kò wá bàtà ẹ̀ mú ẹ̀ má wọ̀ọ́lì ní ìwàlá bá mú. ẹ̀sìn ló bojú ẹ̀sìn ló dojú ẹ̀sìn ló wọ́n ń bàbá àgbàlá mú nígun àgbà tàná lọ́dá ká mọ́ ìfẹ́ mọ́ kéré nílẹ̀ bàbá àgbàlá mú nígun àgbà tàná àmàlà máa ń délé àyíkọ̀ ọ̀gá ọ̀rá ọ̀dá wá sí àlọ́dá ká mọ́ ìfẹ́ mọ́ kéré nílẹ̀ bàbá àgbàlá mú nígun àgbà tàná àmàlà máa ń ọ̀gá ọ̀rá ọ̀dá sí àpá mi wọ́n dá ká nígbà tí ọ̀rọ̀ ẹ̀sìn polú wọ́n ní bàbá máa ń dàgbà kan gbà yẹn wípé gbogbo òṣìṣẹ́ yòókù lọ́pọ̀ òṣìṣẹ́ kéwù nìkan ni òṣìṣẹ́ nǹkan pẹ̀lú ọ̀fẹ́ lọ́dún máa máa tó kò jẹ́ ìjọ náà lè wá kí ó yóò wà sí nìkan tọ́lọ̀wọ̀ wá kò wá kò wá kò sáìn kò mọ́ sáìn wọ́n lára àbá àti bẹ́ńgbà náà wọ́n àrẹ àti babaláwo wọ́n yàtọ̀ kí bá ń sọ ilé ẹ̀rọ̀dà àtẹ́kù ní ilé bàbá ọ̀rọ̀ ẹ̀sìn òmúmúláyà wọn kàkà ìrìn òjì bẹ́ẹ̀ àbábí wá dé pẹ̀lú ní máa ń lè dé àti ah, máa wo bí ní ìran bayi à ah. ẹjọ́ bóòtì lọ́sàn lóòrùn lábẹ́ wọ́n sì fara dà á wọn ò lè náà wọn à lè àwọn ọ̀gá jọ yẹn ẹ má lágọ mẹ́ta jọ náà wọ́n ní wọn wọ́n lẹ́ bá lásọ mẹ́ta ó pọ̀ jù. lọ́wọ́ nìkan pọ̀ ogun méjì wọ́n nìkan lọ mẹ́ta kí ló mẹ́rin pé wájú ọlọ́run ọ̀rẹ́ ìkú àwọn ọ̀la tí a sì yọ̀ǹda káwí káyé lọ́wọ́ ẹgbà ayọ̀lẹ̀ mbàrá àgbàdàn àdúrà díjà díàdá sáńgbogbo àtẹ̀jẹ́ ìgbẹ̀dá yóò sọ̀rọ̀ yóò sì máa tẹ́lẹ̀tẹ̀tẹ̀ kò jẹjẹ tó jẹ kò mọ̀ mú mọ̀ àníyàn tí ó nínú náà gbogbo ìlú tí ìjẹ́ ní lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ní mọ́lì ẹni tí ń bẹ níbi iṣẹ́ ìjọba tó ti jọ̀dá bàbá sàgbọ̀rọ̀ pé kọ́nà pàtẹ́sì kọ́nà kọ́nà sùgbí ẹ̀yẹ náà ó lè lọ kúnná òkèlè ló dà ẹ̀. irú irú irú irú ewé ẹni wo ní tọ̀ ha ní tó jẹ́ pé ìwọ̀n bá làlẹ̀lálẹ̀ káwà bá mẹ́yìn tàbá bá kò sígbà tí ẹkún èèmọ̀ gbé wa tá a bá ní dọ́kítà yìí bàbá dé ìyá máa sọ kan yìí. Mo ṣe rí mu. Mo gbọ́ ní ọ̀sẹ̀ ìyá ìyá Wọ́n ń ṣe ìjókòó nílé àgbà tùmùrà kan ní ìdákọ̀ àdúgbò náà. Ọ̀kan nínú àwọn pẹ́pẹ́ ìmáànì ìmáànì tí a fi tí a fi so wọ́n ìlò ń gbé lọ́rún jẹ́ tí lọ fi jẹ́ wà pẹ́ pẹ́kọ́ wà padà sádámà sílé kí o ọwá sílé kí o rẹ̀ lámúrébọ́ wọ́n ni wọ́n sílé wọ́n ti wà ní ọ̀dọ̀ bàbá báyìí ẹni yẹn bá lọ bá wọn bẹ̀ gbàdé yẹn débẹ̀ ọwọ́ àjòkó tí wọ́n wò nípa pé alẹ́ mi lọ já sí ṣé àwọn tí wọ́n àwọn àwọn jàmá jàmá àtọ́kùn mẹ́rin fọ́mẹ́ tí a jọ bẹ̀rẹ̀ sáwọn nìyí sá àti jàmá mi ọ̀pẹ́ ọ̀lẹ́kà pariwo ní pé ó ní wọ́n olùpẹ́ olùpẹ́ máa pariwo wọ́n á fi kí nǹkan kan yìí ń mọ̀ sọ sáré báyọ̀ tí ó dé ha èyí ló ń sokó sí sẹ́yìn tí adébàtà lánàá lẹ́dà báyìí lọ́wọ́ ti oníjó lẹ́dọ̀ ní kìíní báyìí àbájáde àwọn ti dé ní ìdáǹdọ̀ yìí sí ní àjọ ọdún ìdíbí ó ni wọ́n ti ń sun kó ń dọ́nà. Ìjọ́dí tó ń dáa nù. Ìjọ́dí tó ń dáa nù. Àwọn ọmọ ẹni ìjọ kéèkèé ìdí ni wọ́n ń sọ̀tẹ̀ ìbò wa. Àrìkú lọ. Ìjọ bẹ̀rẹ̀ lọ ìbọn yìí. À ń pọ̀ ní ìsìn ní Adékúntọ́ ń bí ìsìn. Lé ìsìn ní ìsìn báyàwó ìbò bẹ̀rẹ̀.

ní olówó ẹ̀wà bẹ́ẹ̀ ṣiṣẹ́ ọwá di tẹ́ẹ̀tẹ́lẹ̀ ní ìdìbìdì ìgbàǹkà ní ọbẹ̀ ní ojú ní ìlú ààrẹ ìgbàǹkà ó já di sáwìn sìn àwọn báwọn ìlú ìrìn àní olúwa sọ hmm. ọlọ́run ẹni bá fẹ́ ọmọ sílé ike ń má pọ̀ máa rẹ̀ sílé ike ń tí wọn ò ní kọ tó ti máa rí àdáàdì jẹ. bá ti ké ń kọ́ máa ké pẹ̀lú tó máa rí àdáàdì. orin ta tí wọ́n kọ́ lóhùn nígbà tí wọ́n sọ kẹ́yìn àwọn òkè máa ké wọ́n ti rí nǹkan bí àpàdà tì í. Ìkàlọ̀ wá ní ìdè, wọ́n ti wọ́n nà sí àárọ̀ ní àjò àfẹ́pẹ̀ ní. Wọ́n wá gbọ́ sí ìyàwó jẹ títà lára rẹ̀ àkéwù máa ìjà ọ̀rọ̀ dẹ́gbìtà láàárín ayélujára. Ọdún lọ́jọ́ ọdún, àyọ́ jọ pọ̀ ọ̀dún àwọn ọlọ́run. Ọlọ́run gbọ́ mímọ́. Mọ́mọ́mọ́mọ́mọ́mọ́mọ́mọ́mọ́ ń gbọ́dọ̀ àjẹ́sà lè bá lẹ́nà múlẹ̀ lọ kúrò lọ bí iṣẹ́ yìí olùlọ́wọ́kì olùlọ́wọ́kì olùlọ́wọ́kì múlárà ìwọ́kì ìwọ́kì ìwọ́kì ìwọ́kì kó dàgé. ẹ̀sì ń bọ̀wọ́ ẹgbẹ́ bí ẹ̀sì ń bọ̀wọ́ àwọn oníṣẹ́. ó wá tọ̀ lójú gbàgbọ́ pé àfàfẹ́ wò yẹn o ẹnjìníà ni o afẹ́fẹ́ wò yẹn o dókítà ni o àfàfẹ́ wò yẹn o tẹ́lọ̀ ni o àfáàfẹ́wò yẹ o accountant ni o àfáàfẹ́wò yẹ o ọlọ́pàá ni o sọ́jà ni o onípákó ni o pé àfáàfẹ́wò wọ́n fi ẹnu pa iṣẹ́ jẹ́ pé àbá àpò mọ́mọ́mọ́mọ́ làwọn àgbẹ̀ nílẹ̀lẹ́lẹ́ ìlú àbá òjò ní àbá àpò àbá àpò bá àpẹ́ńtà pàtàkì lé gbogbo lé lọ ajá mọ́ kí ọ̀rọ̀ kí àgbàlagbà tó fi mú lé lọ kí àgbàlagbà tó fi mú lé. Bọ́lá àwọn àbábẹ́ gbẹ́nu lè gbẹ̀jà tó sí ilé tí àbá kan tábẹ́ gbẹ́nu lé yẹn. Oúnjẹ ìyẹn. Ọjọ́ òsì ọjọ́ òsì. Ọ̀túwá ọ̀túwá kọ́ ọ̀túwá káwọn yẹn ń lajọ́. Adé ìṣẹ́gbẹ̀rún ìṣẹ̀ṣẹ̀ ha olùkọ́ ẹ̀dọ́gbọ́n lè fẹ́ wù olùkọ́ ọdún lè fẹ́ wù olùkọ́ ọdún lè kẹ́kọ̀ọ́ tó lọ sí ní. àrùn ọdún bá wọn ilẹ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ ń bẹ̀ lọ. tàbá ń kó bọ́ ọdún ní ọjà ní ìjẹ́ bí ọmọ dé mà olùkọ́ olùkọ́ ẹ̀dọ́gbọ́n ẹ̀dọ́gbọ́n dé tàbá ẹ̀dọ́gbọ́n ẹ̀dọ́gbọ́n lè lò lóhùn kẹ́ ọdún ọdún lè dé sígbẹ̀ ẹ̀dá ìyàn fún ọ Ọgbọ́n mẹ́ẹ̀ẹ́dógún náà kò lè tó kò lè tó ìjọ́lẹ̀ ọ̀rọ̀. Tọ́bá ìṣọ́nù, ẹ́ tọ́bá ìṣọ́nù. Àpọ̀lá, oríṣẹ́ àlà òmìnirẹ́, orípa àlà torí Wọ́n ti wá tẹ́ra wọn lọ́dà. tó kéré bẹ̀rẹ̀ kọ́ wọ ẹ̀wùgbé tó wọ́n ọgá ah, àwọn ilé òní pọ̀ yẹn ní àríwọ́ yìí ṣe kọ́ náà lẹ́gbà bí dápọ̀ olóko ẹ̀jẹ̀ kọ́ dábí dáadáa ayọ́ náà kọ́ làágùn kọ́ làágùn ọmọ ilé òun òun kọjá gbàjá gbàjá wájà ó máa dùnra wọn lọ máa tó máa dùnra wọn lọ ó Dára bí i ìyá ayẹ́jẹ́lá bí bí i jẹ́ ìjára bí yára bí ẹ̀kọ́ lẹ má ti tó ti ò lẹ́kọ́ lọ́kọ́ wà lọ́pàá. Lẹ́rìn lára bí i ọ̀rọ̀ Ẹ̀yìnká jẹ́ ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ àyíyá. Ọ̀pọ̀lọpọ̀ àyà ní ọ̀rọ̀ orílẹ̀-èdè ìjọba ọmọ ayẹ̀kọ́. Wọ́n bá yà ní wọ́n dà lára.

ó lè lè kọjá ọ̀pọ̀ rẹ̀ lẹ́fà ìwọ̀n ẹ̀yà sákùn wọn. Ó lè lè kọjá ìyàwó rẹ̀ lẹ́fà ọ̀rẹ́ rẹ̀ lẹ́fà ẹ̀yà sákùn wọn.

ìtìlàjí lè bá lọ́ra kò lọ́jà sẹ́rí tí ìjọba wọ bá tètè gbogbo ti dí tẹ́lẹ̀ yìí sẹ́ẹ̀mùtọ̀ pọ̀gbọ́ ẹ̀tẹ́lẹ̀ wọ́n ò ní bí mo máa fàáńdà àwọn ìgbà kò yàn ẹ máa tó tí wù kó wá náà àwọn ọmọ lẹ́bẹ̀ Yes. Àwọn àìbàkó náà mọ́ dára nǹkan èlò. Wà á kò mú lórí tó wọ́n Ẹ̀wà nǹkan lè bí o, àmọ́ tí a ti lọ ní pé ìtọ́já wàhálà ilẹ̀ náà èdè tẹ́ náà èdè tẹ́ wọ́n tẹ̀lẹ̀ báyìí. Wọ́n fẹ́ jẹun. Ẹ̀dá gbogbo ẹ̀rí tẹ̀lẹ̀ jẹ́ ẹlọ́jà. Nígbà tí a wà ní ìtọ́ bàbá ní ìjẹta, àbí ìlànà ìlànà ìlànà yana mako tí gbogbo ìgbà aláwọ̀ ìsọ̀rọ̀lá sábà àtọ̀rọ̀lẹ̀ àwọn sọ fún wọn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàdì àjàndí àfáàdì àti ìtajà tó kò wà nínú Àwọn ẹ̀dá rẹ̀ ń jẹ̀bẹ̀ ẹ̀wọ̀n ọ̀rọ̀ ìlú ọ̀rọ̀. Ọkọ̀ wọn jẹ̀ ìlú káà, wọ́n fi káà sí àwọn ilé à. Wọ́n kọ́ ilé rẹ̀ ń bíbẹ̀. Wọ́n rán wọn ilé ẹ̀kọ́, ilé ẹ̀kọ́ kí ní sẹ́yìn o, oníṣòwò wọ́n lè rárá àbá ẹ̀lọ́pẹ̀ ẹ̀rọ lè bàjẹ́ bá lè rárá àbá ẹ̀lọ́pẹ̀ ẹ̀rọ lè tó bá ní kí ló ń gbé ẹ̀lẹ́gẹ́lẹ́ jẹ gírọ̀ta tó kù rọrùn. Ilẹ̀ máa rọrùn. níbi ìtọ́ àtọ́lọ́lọ́ tí ó lè ti fẹ́ máa yàn lọ́wọ́ dáadáa. Dáwà lè fẹ́ máa yàn lọ́wọ́ dáadáa. Àwọn ilé ẹ̀kọ́. Ilé ẹ̀kọ́. Ilé tí ó lè fẹ́ sí lẹ́lẹ̀. Tí ó ti fẹ́. Ìgbò tó fẹ́ lọ́wọ́. Ọbẹ̀ lọ òkè ló dáwọ̀ ilé, ń dáwọ̀ ilé, ń dáwọ̀ ilé, ń dáwọ̀ ilé yìí ìjílẹ̀ wá ń bẹ̀ lábẹ́ àtẹ́jọ́ ọlọ́run ó ní tó ti sẹ́kù. tó dáwọn ẹ̀lẹ́ ìjà bẹ́ẹ̀ dáwọn ẹ̀lẹ́ ìjà bẹ́ẹ̀ dáwọn ẹ̀lẹ́ ìjà bẹ́ẹ̀ lẹ́pẹ́ ẹ̀rí tàn dáwọn tí ẹ̀rọ ti gbé àwọn òsì ló náà lè gbé ẹ gbogbo tó bẹ́ẹ̀ lábàáyé ọmọlọ́wọ́ wọn. Àánú bẹ́ẹ̀ lọ tó á bí náà ọmọlọ́wọ́ wọn gbà tí mo rú bẹ́ẹ̀ láàárọ̀ yìí. Tí mo rú bẹ́ẹ̀ láàárọ̀ yìí mo ní ẹ wo bí ọlọ́run ti gbé ìnáwó lọ. Gbogbo nǹkan láti lè kù. Gbogbo nǹkan láti lè kù. Ṣé wọ́n á lè lọ́jọ́ òkú yẹn lọ? Ìlànà ìlú kan. Ó ti. Ilé ìlú jẹ́ kábáyìí báyìí rẹ̀ nínú àdúgbò àwa lẹ́lẹ́rìí ẹnìkan mẹ́ ọ̀n gbà tẹ̀yà méjì gbogbo agbó nílẹ̀ wọ́n á yẹ lọ pátá lájá yìí jẹ́njọ ọ̀rá ti jẹun jìjì lẹ́pẹ̀ẹ́ olùjẹ́ ìgbé ẹmọ̀gbẹ̀rọ ẹmọ̀ gbàdúrà wọ́n ń jẹ́ wọ́n ń gbàdúrà. alibarikanu. èbí ààyè tọ́lọ̀ ń kó ti àná ẹ̀ àwọn ọ̀gá kankan mọ̀ bẹ́ẹ̀ pé ìdàkàmọ̀ ní pé ọ̀sàndílẹ̀ ọ̀sàndílẹ̀ síbà náà ti bẹ̀rẹ̀ yẹ rárá àánú kúrò lọ àwọn bẹ́ẹ̀ ti dúró ọmọ àwọn láta òkè ìtàwó tó ìtàwó kí ìtàwó bá lè dìde bí ní yá bá dé ilé bá kò bá yá kàyọ́ òkè ìbá bẹ̀rẹ̀ àjọ ọ̀sàlẹ̀ ẹlẹ́dùá ilé ọ̀la ni kí màálù ní gbàgbàgbàgbà ní ọba àrò rẹ̀kẹ́lẹ́ ní ọba ìtàwọ̀ mọ́ra èyí gbogbo tọmọ tí ó rà èyí àwọn èèyàn ní alábàjẹ́ra ẹgbàjáde kalẹ̀ lọ́wọ́ bá ẹ̀wọ̀n fún àlọ́ ọmọ fún àlọ́ tí sẹ́yìn láti rẹ̀. Iléyà bí iléyà ti dé bá wa tí ò ti wo ta fẹ́ fi iléyà. Àlẹ̀bí àlẹ̀bí iléyà bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àbọ̀dọ̀ ń bẹ́ wà sí ìrọ̀lẹ́ láti iléyà. Ọlọ́run wọ́n bẹ̀rẹ̀. Àrùbí àrùbẹ̀rẹ̀ ọmọ ìrìn tí ara kalẹ̀ ìdáhùnsí dẹ́kìn ní ti mẹ́lẹ́dà sí ara ń kalẹ̀ sí káwọn owó wúlọ́ ara ẹ̀yìn owó olùyọrin àti owó olùyọrin ìní ara dé bàbá ọ̀pẹ̀rẹ̀ ọmọ ọ̀pẹ̀rẹ̀ àwọn ọ̀pá rẹ̀ bà lówó oníjà lọ ní ìwà yàrá kọ̀ọ̀má pẹ̀ akọ́kọ́ kọ̀ọ̀má máa kó ìdí ìdá yìí akọ́lọ́pàá yìí wò jẹ́ ọ̀tà fún wa abájú ọ̀dọ́ àti wọ́n ní wọ́n ti bá bẹ́ra ní pẹ̀lú ọ̀dà tó máa ń rà wọ́n ti bá bẹ́ra ní pẹ̀lú ọ̀dà tó máa ń rà wọn ò kọ́kọ́ tó jùmọ́ àlùbá wọn. wọ́n ní ilé abáná náà náà ọdún ìjọ ìjálẹ̀jálẹ̀ yìí ìjálẹ̀jálẹ̀ yìí kò ní bá lọ ìjọba náà ní kọ́ náà lẹ́ra ẹ̀ àti mọ̀ ilẹ̀ ìtàlẹ̀ ìrọ̀lẹ́ra ní kọ́ ìrọ̀lẹ́ra ó náà ọ̀pọ̀ tí wọ́n gbọ́lé àti abẹ́ ayẹyẹ fún ẹ pẹ̀lú ìsìnkì ní o bàjá pẹ̀lú àyè ní ọ̀rà ní ọmọ alẹ́rú tí mo mú lẹ́yìn ìjọ ìjà wà ní ìjà tẹ̀lé mi ajẹ́lẹ́jẹ́ àgbà ní ìjọ náà lójókòó yìí. mo fẹ́ ikú ọmọ sáré dákúrò ní. nígbà dé bí bí abárábí bọ̀ kalẹ̀ mọ́kọ̀ dé ìkó ìlọ. abábàmọ́ yà kó ìdílé abẹ́rẹ́. ìsanwó sáka yìí. abadá dáa abadá dáa abadá yìí ẹ̀yìn ìrẹ̀rẹ̀ níbo òfin òtọ́wọ̀ ti jẹ̀rẹ̀ ilẹ̀ iná lè ta fún ààrẹ Adéláṣẹ́ àgbà yìí sọ pé kí n yá ta déédé wọ̀n bàtà ìra ẹ̀rọ ní ọdún òsì lọ́jọ́. Ó ti kọ́ gbogbo ẹ̀rọ kọ́ ọdún nìyẹn. Ààrẹ rẹ̀ lé yánu, àwọn ẹlẹ́ ọ̀rà sọ nìyẹn, àmà mi ọ̀rà sọ nìyẹn. Alábàáyọ̀ ọmọ ẹlẹ́rẹ̀ láwọn òṣèlú, agbóhùn yóò lọ́wọ́ lọ sí ìjẹ́ ìgbóhùn ìjà lọ́wọ́ àmàgbé ojú àwọn òun ní ìsìn pé wọ́n tó màlúù mọ́lẹ̀ mọ́títà mọ́títà ẹran tó yá ní torí ìsìn ìyáwó ní o ọdún tí ó tẹ̀lé kò ní ọdún tó tẹ̀lé kò ní dáadáa lára oúnjẹ lọ́wọ́ lọ́wọ́ tí ó kan lọ́dún ọdún kọ̀lá lọ́ba mẹ́rin wá à ń pọ̀ ẹ̀ ní Isiaka àbúrò bàbá lọ́bẹ̀ ìdí mi ọbẹ̀ ẹ̀gbọ́n wọn ni mm, lọ́lọ́ mú orúkọ wá dúdú dúdú ẹ̀gbàgbé dúdú báyìí. báná ti dé gbà náà fi tán sọmọ náà. tí wọ́n ti kálẹ̀ ti òní wò méjì lámì àmẹ́sí yáájú jà wà máa jú jà òní wò méjì lámẹ́sí ní máa kọ̀ fún ẹ̀rọ léyá ìgbẹ́mẹ́ lókè lẹ́jọ́ náà lẹ́jọ́ náà máa kọ́ yáájú jà kórúkọ yáájú jà kórúkọ wà a Àní òjìdí ní ìlọ, òjìdá yìí lọ. Kọ́lá tí àwọn ọmọ bá wọ́n lé wọn ní. Wọ́n lè ti kéèrà. Yóò mẹ́rin wà láti ọmọ ẹ̀rán ti á jẹ́. Ìmáàbọ̀ ọlẹ̀ lọ́wọ́ lòkùnkọ́ lòótọ́. Gíláàsì torí òní náà mú òun sí pé ẹgbẹ́ níka ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ wà á lẹ́yìn àwọn àárọ̀ máa ń dé mọ̀tọ́ nínú òní mo ní ìgbà tí àkọwà àtẹ́kù ìlú ní àwẹ̀ àkọ́kọ́ àti bọ́ọ̀ta àti wà ń

àwọn àgbàdo bá a lè ẹ̀yìn ọ̀rẹ́ ní ìgbà yẹn tójú ọmọ akéwò tí pẹ́lẹ̀ kéwò tí wọ́n ní ibi tí wọ́n lọ́jọ́ ọdún nínú ìgbàyọ̀ ìdálọ́rọ̀ bàbá àti màmá mi pé èyíjọ máa bí jọ́kèjì ní tó àwọn ọmọ ọdún ẹjẹ máa tó ní ìjàkàwọ̀ wọn yìí wọn ò kó wọn ò kó wá sí àpò wà ọdún ẹjẹ máa tó sì wọ́n wọ́n wò lóyún ní agboolé ní ẹgbẹ̀ ọ̀dá fún mi láti ń pa ẹran nínú ilé torí àwọn àgbẹ̀ láti kọ́kọ́ ń bẹ̀rẹ̀ ẹ̀ràn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bàbá àti màmá mi máa bẹ̀rẹ̀ ọdún àbò máa jẹ́ àtàwàtàwà ẹlẹ́yà àjò máa ń jẹ́ àbẹ̀rẹ̀ àdúgbò ń ọ̀yá òṣìṣẹ́ mi ń dé lóòjọ́ àwọn ẹlẹ́yà ń dúró tó kọjọ́ kẹta ọdún nígbà tó ń pẹ́ ìwájú lọ́wọ́ ẹ̀yin ọ̀fẹ́ tó tẹ̀ ẹ̀fẹ́ kà ní tẹ̀ ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ tẹ̀ náà tẹ̀sí máa ń gbé lọ abà ẹ̀rù ìjálẹ̀ ẹ̀. ẹ má lè bàbá rádà lónìí wọ̀n bá rí ọlọ́pàá àti wọn ń tẹ̀ ó ké sáwọn àkọ́kọ́ àkùrẹ́ àwọn jẹ́ láníwò wọ́n kó jẹ fún ní ọ̀dọ̀ owó òkèlè bàbá kú ẹkùn pẹ̀lú ní òkè tó kù pé á láyé ìná bá kú ẹkùn òyìnbó mọ́ wọ́n ní lóde wọ́n ní lóde pé lánàá kò tó kí ó rí báyìí àwọn tẹ́lẹ̀ ń tẹ́lẹ̀ pé ń gbà yẹ ká tó tó kó lọ níye làwọn ti la ìdí àmọ́ ìjẹ̀kùn náà báwọn láyé ń ti wọn ọmọdé pé ìta àbí tó dá tọ́kọ́lá dáadé kẹ́yìn ìkọ́kọ́ tó mọ́tọ́mọ́tá ìpàdé wọn dá kẹ́yìn náà ẹ̀yìn ọmọ ìyẹ́ ti sòrò ẹ̀sẹ̀ sòrò àmọ́ bàbá bẹ́rẹ̀ lábẹ́rẹ̀ yìí àwọn tí wọ́n kọ́ kí wọ́n ti pọ́ìntì máa yìí wọn nísìn mo láwọn ọmọ akẹ́kọ̀ọ́ gbogbo wa wọn àti gbogbo níta tí wọ́n bẹ̀rẹ̀ níta ló tẹ̀sí dé lọ́wọ́ látẹ́rù òde owó lè rí àwọn ọ̀fẹ́ sílẹ̀ bá wà bá. pé wọ́n lọ ní orí bọ́ àwọlé. jọ́n fẹ́ gbé tàbí ti jáde báwọn òwe èmi náà ò sì jáde báwọn mo dá Abájáwọ̀ ilé ẹ̀yìn àti ìṣòro. Bá a tó á sọ̀tà wọn ní kí òun ẹ̀yìn ó tẹ́ náà ní náà mẹ́rin mẹ́rin ẹ̀yìn ẹ̀ ti burú o ẹni tí ó ọ̀gálẹ̀ bá pé ọ̀gálẹ̀ bá pínwó yìí o ọmọ lẹ́sàn yìí ẹni ọ̀gálẹ̀ bá pínwó yìí o ọ̀gálẹ̀ ẹ̀sẹ̀ jẹ́ kó mú yìí lọ bí owó yìí o ọmọ tí ọmọ bẹ́ẹ̀ fi náà tó ń gbé lájọ́ yẹn lè náà fẹ́lára ní ìlú tẹ́ náà o ẹni gbòòrò ohun tí ẹ̀bàjẹ́ ti wá kò ní kọjá wa. Ìdúró ẹ̀gbọ́n rẹ̀ tó ń bá ń bá wù má fi sùn gbọ́dọ̀ rẹ̀ ní ọ̀rọ̀ dáyé sí ọ̀. Yorùbá ní kí ni wọ́n bá gbà á sí. Wọ́n fi ọmọ kékeré jẹ yìí. Àgbàlagbà jẹ́ ọjọ́ màtí kó wọ́n sàbòsí ọmọ kékeré láti òkè ẹ̀sìn. Àmọ́ ọmọdé náà ọ̀ sàfaradà wọ́n náà jàdà. Ẹ ti sùúrù. Ẹ ti Ọlọ́run sànù wa o. Aláàmọ̀ àmì ọlọ́run gbogbo tá a kà á lẹ́yìn tó bá jẹ́ pé lọ́wọ́ pé lójú tí ẹ̀ bá fi ṣe ẹ máa lójú o ọ̀rọ̀ bí ìfàgbọ́dà ó gúrí ń kóńtọ̀n lè ṣe irú na ábì yìí tó fi irú na ábì láti yá yìí sàmàlíyà. wàtò fọ̀dìlú na lè àbá wọlé àbìnà wọlé ìhùwánà wọlé àzìwájà wọlé àṣírọta alìkọ̀rọ̀bàtà alìkọ̀rìbá wọlé àmúwálà wà tìjárọ̀ wọlé màtàkínà àlà hùbìláì wọ̀rọ̀ والجهاد في سبيله الذي يحقق السعادة الأبدية في الآخرة فانتظروا حتى يأتي الله بإيقاظه لعاجل أو لآجل Ìjúmọ̀ ń sọ́nà ẹbá tó gbogbo àwọn ta kàálẹ̀ tó jẹ́ ìjọ ìbúrí ọlọ́run iṣẹ́ rẹ̀, ẹ máa ọlọ́run. Tọ́ àdúgbẹ́fọ́lọ́run ayé náà ooo ó dé ìsọ̀dọ̀ wà mú lẹ́ẹ̀kan sí nítorí àwọn tí àṣẹ̀lé lọ́la ìjọba tàbí àlọ́ sí ní ayé fún ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀la láàárọ̀ àwọn afẹ́ kan lu àrùn tí ọlọ́run bá yìí ẹ̀ tàbí káàkiri ayé àrùn tí ọlọ́run náà níbi tí ọlọ́run ti sọ bó ti ran àwọn mùsùlùmí àkọ́kọ́ àmẹ́jọ àtàwọn ọ̀dọ́ rẹ̀ lọ́wọ́ èyí túmọ̀ pé tí a náà bá dún dáadáa ìrànwọ́ ọlọ́run kò ń jí àti. Ṣé máa bí àwọn ìdálérè pé nígbà wo ló nígbà wo ló mú bẹ́ẹ̀ lọ́wọ́ jù náà kò ní kàfẹ́dà mo nílò. Àkàrà mọ̀kànlá. Àmọ̀ bá ní wọ́n ti ìyẹ̀lé ìdáyé àtò méjì kan bẹ dẹ́dà máa ń lò ìwò ló lé wò. àtò méjì kan bẹ dẹ́dà máa ń lò wípé wò ló lé oṣù ló méjèèjì. nígbà àwọn tí o ti ìdí bẹ́dà inú ló ń ìkọ́lé owó ti lẹ́yẹ́bẹ́lẹ́ àìbá béèrè one thousand yóò kún ní ten thousand ó ní kèyìn olùkọ́ àbúrú jẹ́ bọ́ kílò sọ ni ẹ̀bára máa ẹjọ́ máa lè ṣẹ́ẹ̀kọ́ dáadé ọ̀dá tẹ́ ẹ̀yìn lẹ́ẹ̀bà púpẹ̀ àbúrò ló púpẹ̀ ìgbàpọ̀ àná tó wọ́n ló púpẹ̀ ọ̀yá sọ bó ti jẹ́ àwọn òdìdí nàró ní ohun nítorí pé dáhùn ṣọlọ́n bá dé ìyẹn kó ṣe ń pàbọ̀ àrùntọ́lọ́n tó ti kó gbàgbé ẹsẹ̀ tí òun gbé lójú ọ̀nà tọ́lọ́n tẹ́lẹ̀ tó a máa ṣe nǹkan mí lọ fún àrùntọ́lọ́n tẹ́lẹ̀ ọlọ́run á jọ lálọ́wọ́ ìlú ìdùnnú ni fún wa pé ẹ̀yin tí àtàn táàwó torí yín jẹun jẹun jẹun jẹun wà sí ìjọ ìjọ ìjọ ìjọ ìdúró ní fún agbé ẹjí ń dada yìí. alhamdulillah alhamdulillah. ó ló gbé ìdáwò wẹ́ lọ́wọ́ tẹ páàpì ẹ ìdá. àgbọ̀ngàn ẹ̀fọ́ dàrú ní léwu yìí. àwọn níjọ́ tí ìsájà sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wa sallam ìdájá àdájúrò láàrí wà ní pàtí wọ́ra ìkà náà yẹ́lẹ́ kò dúró nà bí ní ní láàrí àbúwájá. Àwọn إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان الله ọlọ́run nígbà tí àrùn ti bá dé wọ̀lẹ̀ fásitì àgbà bóni lókè ìsàlẹ̀ tó bá dé. Wọ́n ayé ìtànà. Wọ́n ayé ìtànà ẹ̀kùnú na fi bí ilẹ̀ ní àfúwádá. Wọ́n náà ti ọmọ wá rí àwọn èèyàn tí wọ́n wá gbọ́rú láàrùn ní ikọ̀, ikọ̀, tó jẹ́ pé ẹnìkan ló dé wá wọ́n lọ dàbára ó yí ìlú ó yí kọ́ńtì wọ́n máa jẹ́ ìta nígbà tí bá dé tí máa fi já nìyẹn abẹ́rọ bẹ́ẹ̀ náà. Ọlọ́dún máa wá ń gbà náà ni wá ń múra sí ìwẹ̀ lọ́gbàmọ́. Mo wá wùsùn lọ́dún. Mo wá wùsùn lọ́dún Iná olóró káàmì sáwùrá bá. Àwọn tó bá ti tọ́ra tó jìnà tọ́lọ́run tó wá kùrìjì alákùrìjì lọ́lọ́run. Bí àbáwà tẹ́ àmà láti pẹ́ kó. Láti kó. Gẹ́gẹ́ lẹ́yìn náà tó gbogbo àpájọ́ náà tọ́ ni ah, ah, ọ̀lẹ́ ìkọ́yé ìgbọ́n léwu jù rẹ̀ sáníkà ọ̀rọ̀ náà dáa sáníkà kì í ọ̀rọ̀ dáa nílé ìdá bọ́bẹ̀ ẹ̀dá yóò jẹ́ ìyàtọ̀ ní sáníkà ká lọ orí madam tí tọ́kalẹ̀ ká òkè ẹ̀kùn Kí ló ń ṣe ọkùnrin wèrè yìí? Àmá ọmọ nínú àrọba sí ìrìn káà kí ó fi ibẹ̀ ike. Tó ń tẹ̀lẹ̀ ní ọ̀dà, wọ́n gbé súnmọ́ ẹ̀. Ìgbà bàbá wa olúwo sọ̀ lánàá, wọ́n ní wọ́n kó obìnrin tẹ́ẹ̀tì àwọn. Abẹ́ ìbò Bàbá ìdúgbò bá ní ìsìnkú, kó ló fẹ́ dàbí gẹ̀rú, ọ̀dà ní gẹ̀rú. Gbogbo dáadé lè bá dá ara ọ̀fẹ́ kó tójú ẹ̀dẹ̀ ẹ̀dá ìgbà mọ́kẹ́ ilẹ̀ yóò ti pọ̀. Wọ́n kò lẹ̀ yìí. Pẹ́kẹ́ gan àmì. Pẹ́kẹ́ àmì. Ó gbàgbé ó gbàgbé ìdílé ọdún tẹ́lẹ̀ gbàgbé. Ẹ ń gbọ́ pẹ́tù láti. Bí ọ̀dẹ̀ débi tí ọba ti sí wọ̀n ní dúlẹ̀ bẹ̀ mo ní wọ́n ní ẹ̀bá wọ́n ló ní ẹ̀bá. Ọlọ́run jà sí ayé jẹ. Abájá ah! máa ń gbà ó gbogbo ẹ̀jẹ̀ wọn lè gbà ó. Àwa bẹ̀ lọ́hùn. Ọlọ́run. Àwa bẹ̀ lọ́hùn. A ń bẹ̀ pé kọ́ra lọ́wọ́ àfihàn nínú àná rẹ̀ ló ṣe lẹ́nu tó jà. Tó bá ń bẹ̀ náà dàgbó mọ́ wa dúró. Ìgbà yẹn ni ẹyẹ tí ò ní ráyè máa àbá adámà ń wí ìmẹ́lò jàmá ìtẹ́lẹ̀ tó ti bẹ́ẹ̀ yọ kọjá níbi yóò tún àbò ládàbí yóò àtúnṣe kòròkò bára tí wọ́n àbìkà tí èyí ìbá ń láti pàtàkì ah, ara pé ẹ̀yà bá ẹ̀mọ̀ tí

ó yẹ ẹjẹ máa lọ ní bàánù lórí kò lẹ́sẹ̀wọ́ sí àwọn ní bá rí ẹ̀. ọmọ àlè ọmọ olùjọ máa ní kàní o tó sì yẹ ìdíjọ máa rẹ̀ lọ́wọ́ sí ẹlọ́mọ náà bàbá ìjọ náà o ìyá ẹ̀ náà o ìyá ẹ̀ náà lọ́wọ́ àwọn ẹni tí ń lọ bí èbò tí ń lọ bí ń bọ̀ tí ń lọ bí ń bọ̀ bí kò gan wọlé. ní kẹ̀tíkẹ̀tí. òun ọ̀rẹ́ rẹ̀ jà ọdẹ jẹ̀bi ọ̀rẹ́ ọ̀rẹ́ tímátímá súnmọ́ ọ̀rẹ́ ìdí ìgbàmù tẹ́yányá tí ọ̀rẹ́ ìbá ń ṣe sáà ní pẹ̀lú ẹlẹ́ ààrẹ tó bá rí kọ́ọ̀lù ọ̀rẹ́ rẹ̀ yóò dìde kú lọ́kẹ́ bàlọ́ ó ti fi ọ̀rẹ́ rẹ̀ sí ikú rí ó fi bí ikú àti ẹ̀wọ̀n yìí tẹ́fẹ́ ẹ̀wọ̀n ọ̀rẹ́ lọ tí wọ́n lé ibi tí kò fẹ́ pa ọ̀rẹ́ lọ tí ó fi tó fẹ́ lẹ ẹ̀wọ̀n nípa pé ẹ̀kọ́ òǹkárẹ́ pé wọ́n lọ yìí ìmẹ̀ nípa lé alágbèrè ọ̀rẹ́ lọ palẹ̀ rẹ̀ máa Ẹjá kún bí ọ̀rẹ́ bí ń palẹ̀ wọ́n náwó tá àwọn àdìbáka wọ́n lẹ́yìn. Wọ́n jọ máa pọ̀ ní. Arákùnrin ọ̀rọ̀ ní gbogbo ilé ìmọ̀ o. Kọ̀nà tí o. Wọ́n ní ajá tí ó sọnù. À ń sọ ilé ìpínlẹ̀ Domin nípa gbogbo wa. Ó fi ṣẹ̀kọ́. Àbẹ̀lọ́m ti jẹ ọba ìjẹ. Àbùrọ̀ dé. Mọ̀ ń sọ bẹ́ẹ̀ mo lé ìtọ́nà ń sọ òye jẹ́gbà ọ̀dà tọ́nà òjá mọ̀ Yorùbá wọ́n pọ̀ lọ́dọ̀ gbóńlá kàìlú wọ́n ní bá bá sọ̀rọ̀ ní pé èèyàn gbúrú yẹn pé bàbá ti di ẹ lọ ní àníyàn tọ́ lọ́hùn máa bọ́ lọ́hùn báwọn èèyàn lò ẹni tí ọ̀wá mọ oye ọlọ́run máa bí ó ti di pọ̀ ọ̀gbọ́n ìgbọ́dọ̀ ló kàn ẹ̀dá kò gbọ́dọ̀ bá sọ pé ọmọ rẹ̀ yóò lò Ìmá bí báyìí bẹ bá gbọ́ máa kí ó lọ ìmọ́ lọ sí ti àrá ọ̀pá lára ní ara ló jẹ́. Èmi ọ̀pọ̀ máa kí ò ṣe dé èdè pépè. Bọ̀dọ̀ ṣe pé mi a máa rẹ̀ lọ gbé pépè yìí. Gbogbo wọn kọ̀ dàbí ẹni láti ọmọ aláìsí sí kankan òní pé kẹ́sẹ̀ ní. àti ọ̀pọ̀ tó yí ara rẹ̀ kọ́ ọ̀rọ̀ lọ́nà ọgbọ̀n rẹ̀ ti gbogbo ẹ̀ wọ́n bá dàbọ̀ ọlọ́mọ lọ ní ewé gbogbo tí pàlọ́ta bí ń ṣe lórí ìran pẹ̀lú gbogbo ẹ̀ wọ́n ní owó láti ọmọ yóò lójọ́ na 2 million ní ọjọ́ pé ó súnmọ́ 2 million ní ó súnmọ́ 2 million tí kí ní náà tó súnmọ́ sá agbọ́dẹ̀ tó súnmọ́ 2 million gbogbo ọmọ kan títí ń rò pé ẹ̀ẹ́bìkó wọ́n tẹ ẹ̀ẹ́bìkó náà dá 10,000 ẹ̀ẹ́bìkó náà dá kí ní kẹfẹ́ ẹ̀ẹ́bìkó náà dá kí ní kẹfẹ́ ọmọ rẹ̀ wá tọmọ pé àti ló ń jẹ tó fẹ́ ti jẹ́ sígbà ló kà olóògbò ìgbà ọgbàbọ̀ ah! àṣírí ni ọgbàbọ̀ àṣírí ni bàbá ti lára ọmọ gbogbo tí a ti lọ yìí ọmọ kí ní ọbára jù ọ̀sẹ̀ ní sí ìlọ́sàn ọ̀sẹ̀ ní sí ìlọ́sàn àìgbà ah, kan ti máa jọ wúlò ní papọ̀ bóyá ọba bá bí ìmú yóò sì bá bò mí ìmú ọlọ́run bá kàwé yẹn rí ìdí ọ. ìbí kan láti ní ìgbàgbọ́ ẹni tó ní láyé ìdí ẹni ń gbọ́dọ̀ kàwé yẹn rí ìdàgbẹ́ ní ìgbàdógún sí i. sọ̀rọ̀ kan bàbá kan bí ọbẹ̀ lógún ó ti gbàgbó balẹ̀ ìdílé kan ó sọ pé kalẹ̀. lọ́dún ìyanjú yọ ọlọ́run nìkan ni ó bára rẹ lé ẹ máa fi tó ti yọ ọgbẹ̀ kan bọ́lẹ̀ ní jẹ́ ẹgbẹ́ òṣèkò lé lọ́dọ́gbẹ̀ náà máa ń jẹ lọ́dún kó bá ọmọ kékeré bá mi jọ kan ó ti bá jẹ lọ ah, ọlọ́run bá ń sàánú rẹ̀ o yàgò rẹ̀ mọ́ ti yà ó ní ìbínú ọ̀rọ̀ ẹ̀kẹ́ ìbínú ah. wọ́n rí ẹ̀ ìwọ́ ṣe ìwọ́n gbàgbọ́ ẹni bí ìwà àwí pẹ̀lú tẹ́ ẹ ṣe fáwọn tó ń ti ṣe báyìí ẹ̀yìn mọ́tòlù wa bóyá tí wọ́n sọ ogun yìí tọ̀ ní láì fi tọ̀ ọ́ yé làkójọ tí ò lè bínú rẹ̀ bí mo ti kọ́ ọ́ kí ó náà mọ́ kàn mí kàn mí kàn mí rẹ̀gẹ̀dẹ̀ ni ó sì dùn jáde pẹ̀lú wọn ni náà dámọ̀ tó sọ pé àwọn tá a rí àti géèmù àti gbogbo ẹ̀ pé ṣe wọ́n ti dùn ó

ra àgbàmẹ́tọ́ fi bí kí ìgbàrà rẹ máa ń tòkù láyé síkò wá fún ìfọ́ máa ọlọ́run mọ́jì ní wọ́n yé yé ti bẹ́ẹ̀ o ẹ bá tàbí ní aláwọ̀ aláìmọ́lé jẹ́ mọ́jì wọ́n yé máa ṣàìmọ́ ní wọn náà ọlọ́run máa yé ibi tó fi ti ìfọ́ wa ọgbẹ́ ló kì í gbó bá dé ìwọ̀n tí wọ́n bá fẹ́ ṣe àdúrà ọba tí ó ní ló fẹ́ búra yìí gbogbo ìwọ́n náà bá gbogbo ọdún láyé màá yóò lọ láti ti bẹ̀rẹ̀ tètè tẹ wọlé ìdíje lọ bàtà ní gbogbo wọn. mo máa ń ṣe àdúrà mo máa ń kí ó kí ó di ìwádìí wa kí wà láàyè. ìgbìmọ̀ ìṣòro tó ń dé kólíbàì kólíbàì kólíbàì fún wọn. àwọn tí a á pọ̀ sí èdè bá ń débẹ̀ báwọn náà wọ́n yẹ ní ìdí ìmọ̀ àwọn náà ti mọ̀ ní o. èèmọ̀ kò dára mú sọ̀pẹ́ lọ̀pẹ́ mú sọ ní ẹmú bọ́ọ̀lù ìjọba lé lẹ́gbẹ̀ẹ́ ẹ̀lẹ̀ mọ́bìnrin yìí mo bọ́ọ̀lù ọ̀padà sí ìdí máa rò lórí ọmọ ọlọ́mọ lọ́wọ́ ó ti mọ́ máa tèmi. wà máa ní ẹ̀dọ́ ìlà àìdá aláàbọ̀ èdè àmàmàlàwà wàlábọ̀ ó من الخير أرجى رضاه رايا Ọlọ́run ní ìtẹ̀gbọ́n, ìwọ láti yàtọ̀ dáa fọ́mọ̀ ní ṣe ìjẹ́. Kúrò fún tẹ́lẹ̀ ẹ̀kọ́ omi bínú, pọ̀ yọ̀ndá rẹ̀ fọ́lọ́. Ọlọ́run ti rí ọba wọn, wọlé káàfì ní ìnà lè gẹ́ìzà. Wọlé áàfì ní àrẹ̀nà. Ọwọ́ fún ọ̀fẹ́ fọ́ a ní orí yìí ẹ̀ kódà kó lè mà tó bà tó jẹ́ mà tó bá ṣe máa ṣe àtàwọn àbáàrí o àti àwọn àbáàrí o owó ìmọ̀ náà ní gangan a ti lọ bí ọ̀gá rẹ̀ òmúdàdá ní ọba káàdì àwọn adélé nínú oṣù kejì kẹta ọgbọ́dọ́ ní jẹ́ ní àbá àbátúndé ó ní òun á fẹ́ lọ bí sùkúù báyìí inú ọ̀rọ̀ tẹ́ ń bá wọn sọ òkú wá sí kó wọ́n kà kú dáa wọ́n já gba fọ́ọ̀mù wá sí báyìí ọ̀pá fẹ́ okòwò ẹni náà kílé dáadáa yóò ní. ó mú ẹ̀sọ́ ìwà àtọ̀ jẹ́ mọ́tì. èmi náà owó tí wàá pọ̀ lọ́ọ̀ mi n bá kọjá sókè àjẹsí bí láti wà n bá dùn lẹ̀ yẹlé ẹ̀dá kù. ẹ bá ń ga rẹ̀ ní ìbá bẹ́ẹ̀ lọ́ọ́ ní ìbá ń kó ta mo fẹ́ lu nǹkan báyìí báyìí báyìí ọlọ́run ti sọ tí mo fẹ́ fi ṣe má gba owó jọ ìjọlọ̀ tó lè rẹ́ ọ̀rẹ́ ẹ̀yìn àwọn náà wà dáadáa ìlú ìjọlọ̀ tó lè lẹ́yìn yìí o ní àbábà lọ má tó fi padà ní ẹ̀kẹ́ gbọ́ owó tẹ̀ wá gbà ní àbábà yóò níbi owó kankan báyìí kọ́lọ̀ wọ́n ní owó tẹ̀ lọ mo ní àwọn ìlú àlọ́ o ó ti lọ o ti lọ. Ní iṣẹ́ ìṣe rí nìyẹn, ah. ọlọ́run àkọ́kọ́ ìta ṣe ní fi rí báyìí o. A máa fi ń kẹ́lò mí lẹ́kọ̀ọ́. Ọjọ́ sí òmùgbọ́. Tó máa dáyẹ̀ lẹ́jì ń dúpẹ́, olópẹ́ fún. Ah, máa tó jọ. Ah.

lára kòkòrò rẹ̀. Ẹ máa fi gbọ́lọ̀ méjì kan kò ń dàtọ̀ ya. Ipe mo ìrántí bẹ sí máa ń abẹ́bí sólórí òní sọ pé ó dèrè kò ní ìfẹ́ lóògbé jẹ́ ó sì kẹ́yàn sọ pé wé kàkà kó tẹ̀sán àbí nǹkan a tún pé wọ́n tún fi kíníkà sí ìmọ̀bẹ́dé máa kọ́ gbà náà báyìí Ọgbẹ́ni mọ́rọ̀ ọjọ́mọ́. Àwọn ọkọ̀ yìí ò tẹ́lẹ̀. Kọ̀pọ̀sà dí. Wọ́n rí gbogbo kàkà kó lú kó pẹ́ wọ́n ní sábà ń sọ́rọ̀ rọ́bà bí a sọ pé kì ní kan ọ́dá bí parí ẹ̀sùn ikọ̀ láti mọ̀ orẹ́lá. Wọ́n ló pẹ́ ń gbọ́n mọ́ orẹ́ ìmọ̀ yóò máa pọ̀ sí ní. Wọ́n lọ orẹ́ lẹ́rọ ọgbọ̀ bí òṣìṣẹ́ pẹ́ kọ́kọ́ bàbí ìsìn. Ọmọdé abúrídì síkèjì sí arábìsíkèjì fún tó ní ẹyọ márùn-ún lónú ọ̀rá kan náà.

gbogbo tó bá fún aláwọ̀ tó jẹ́ ẹni tí ó mọ̀ rẹ̀ láwọn ẹni tí ó mọ̀ rẹ̀ láwọn dúpẹ́ orí fún bàbá rẹ̀ rẹ̀ tó ní sáàrẹ̀ rẹ̀ yóò tó gbígbére bàbá rẹ̀ ó tẹ́lẹ̀ màmá rẹ̀ ilé ọ̀gá rẹ̀ ń kọ́ tó sọ́lọ́wọ̀ tí wọ́n bẹ̀ hmm. ilé àbá rẹ̀ ń kọ́ bẹ̀ dídé bẹ̀ hmm. ilé àwọn àná rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tó ń sábà bí ilé àná hmm. ẹni ó a kì máa jẹ́ tán a kì máa jẹ́ tán ẹ máa jẹ́ sẹ́kù a fẹ́ bọ́ sí ayé àrànṣe a lè parí ẹ̀ lénìí jẹmọ́jẹmọ́ tàbí rẹ̀ ó di lọ́la láyé ní abẹ́lọ́ àlejò náà kọ́ jẹ́ kí àrẹ̀sí òkú wà dáadáa lórí àpẹ́ náà ní ní pé kìíní ọ̀fẹ́ dé báyìí tàbí ẹlọ́sẹ̀ gbogbo wà dúró pẹ̀lú ọlọ́wọ́ tẹ́bí ní yóò ní àrẹ̀sí yẹn tọrọ fún àwọn bẹ́ẹ̀ wọ́n ní kọ́nà ó gbé àwọn olóyè nù wa fún àwọn sí mẹ́tẹ̀ẹ̀tẹ̀lẹ̀ ọwọ́ àkókò ó jẹ bẹ́ẹ̀ ta lọ́wọ́ sọ jù lówó kò sẹ́ni tí ò ní bẹ́bẹ́ àmọ́ kù pé ọlọ́mẹni tó jẹ ọlọ́mẹni tó tó bá tó máa gbé lọ́dọ̀ rẹ̀ kò ní sí pọ́blẹ̀ kò tó nínú ọtí láwa lórí kò ní yẹ̀yà fúyà gbẹ́dọ̀ ẹ̀yìn kọ́ ọlọ́run ṣùgbọ́n sábà ní dáadáa lẹ́yìn náà eré ẹ̀rọ mi jẹ́ bẹ́ẹ̀ àwọn lè dára sí kó tó dùn yẹ́ mi ọlọ́run ti dára sí gbọ́jú báyìí ó jẹ́ àgbò lẹ́yìn ẹ̀jẹ̀ mọ́ wọ́n fẹ́ ká أعوذ بالله من الشيطان الرجيم نعم بسم الله الرحمن الرحيم لقد نصركم الله في مواتن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثيرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الحرب بما رهبت ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله على رسوله وعلى المؤمنين وأنزل جنوده لم تروها وعذب الذين كفروا وذلك جزاء للكافرين ثم يتوب الله من بعد ذلك على من يشاء والله Gbogbo àtàwọn ní káyẹ̀ yìí, àbẹ́lọ́wà ìjọlá láti ní ọ̀tá jáfà, ẹ̀yìn oníṣẹ́ owó onítòwò, oníṣẹ́ ìjọba, àgbẹ̀, gbogbo ọ̀rọ̀ àwọn àtàwọn ní káyẹ̀ yìí, lórí ìtàwà lórí ẹ̀ ní òbíjà ayé báyìí tẹ̀lé wá bá wà lórí ẹ̀. àwọn káyà ilé nìyí nírọ̀ lánà yóò di méjì látílẹ̀ bá sí títí ń bẹ láti ìgbà tó ti sọ kalẹ̀ tí àtẹ rẹ̀ ti ń bẹ lára ẹ̀ náà àtẹ tó máa bẹ náà táyé òbí tán lówó bá wà náà. làwọn lọ́wọ́ máa dó ọlọ́run ní àwùjọlá ìmìnà sẹ́tàní rajim bisimilayi rahman rahim lakọ́nù nasara fún un bọ́ òfin ìmọ̀wá sílẹ̀ kàṣẹ rọ wàyáwó máa hù lẹ́yìn lakọ́nù nasara wà lakọ́nù nasara fún un bá òfin ìmọ̀wá sílẹ̀ kàṣẹ rà sí wàyáwó máa hù lẹ́yìn wàyáwó máa hù lẹ́yìn ajabasi kóhun kàṣẹ rà tó kóhun àmọ́. Fàlámù tó bí ní à ń kùn sẹ́yìn àwàyọ̀ kàfí àlẹ́ òkúlẹ̀ àrùn ọ̀rọ̀ bá tó mú mà wà láì fún mọ̀lẹ́dẹ̀ rí nà. لقد نظركم الله في ọba ọba ọba ọba sọ̀rọ̀ إن أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم أنتم مدبرين آه. الله أكبر يوما ọba tí máa ń kára tí ó yàn lọ́lọ́ yóò kí pọ̀ ní ìyàwó èrí lánàá orí orí yánà tó òjìláì òjìláì pọ̀ ọlọ́run dájúdájú òun ọlọ́run ràn yín lọ́wọ́ kí màá wà bí nàkàbírà láwọn mo ti ràn ọ́ lọ́wọ́ ìrọ̀lọ́ ní kàrà fún àtẹ́jẹ́ àtàwọn ọ̀rọ̀ àbá rẹ̀ pé kú ọ ìlọ́wọ́ lọ́nà tó pọ̀ ọwọ́ àlọ́ bẹ̀rẹ̀ ní átìfò mo ràn yín lọ lọ́pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀ ọ̀dàbọ̀ yẹn ọwọ́ ní wà ìyàwó máa wù náà yìí. ìyàwó àwọn náà yìí lọ́wọ́ ọlọ́ka ìyàwó àwọn náà yìí máa jọ tọ́ràn wọn lọ́wọ́ àyà ní ọkọ̀kọ́ yíwọ́ lébò lẹ́yìn wàhálà àkọ́kọ́ tẹ̀lẹ̀ ọ̀dà ọ̀dà borí. Àmá ọlọ́wọ́ fi wọ́n borí padà wá kà á mọ́. Yọ́mọ̀ ọ̀nà yìí. ní Gbogbo bí a bá ti kọ́ ọ̀tẹ̀. Lọ́dọ̀ bàbá lọ́dọ̀ ìyá lọ́dọ̀ lọ́dọ̀ ẹbí lọ́dọ̀ àna táàtáà fi ń tọ́ yẹ ká fi sílẹ̀ pẹ̀lú àfi ń bọ́ wà sí ọ̀sán yìí ká máa láàrin ẹ̀fà lọ tó ti padà sábà tó dé ààbò jẹ tí a bá ń pọ̀ dáàbò lọ tó ti padà àti ọlọ́fẹ́ tó tẹ̀yẹ́ ń gbé ọlọ́fẹ́ ní àrùn yàrá kò bọ́ báyìí kò jẹ́ olóòtọ̀ kò bọ́ kò lè túbà lọ́nà wọn kà náà wọ́n wọ́n wọ́n ti di ẹ nífẹ̀ wọ́n ti túbà padà ọlọ́run ẹ̀dùn dápadà fún wọn aláàánú lọ́wọ́ èyí tí ọ̀fẹ́ ní kéèyàn ta fún délẹ̀ pé lájẹ́ nítorí wọn ti lò ó délẹ̀. إن أعجبتكم كثرتكم فلم تكن عنكم شيئا nígbà tí pípọ̀ oúnjẹ lórí wọn lọ wọ òun lẹ́yìn wọ́n wá lọ lílọ tí wọ́n kì í lọ ogun bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa ń lo ogun ní ẹ̀ta oró sí àwọn ọ̀tá tẹ́ lọ bá wọ́n máa ń kéré sí àwọn ọ̀tá wọ́n ti ń borí wọ́n ti ń borí wọ́n ti ń borí. àwọn ọmọ lẹ́yìn sọ́nà kan ní àwọn ń lọ àwọn kan wá gbò àwọn kan òkè àwọn agbò òkè ẹ̀ ẹ̀mí máa gbò òkè èyàn máa padà lúgbẹ́ ní ìpọ̀lọ̀ kan ó ló wá rí bí àwọn sàábèdè tó lọ pẹ̀lú wo lóde wọn ọ̀gbìn ah sai da ya koyi nanu da kawai bo idan da nanu wo in ka ajabatikum kadiratukum فلم تطع عنكم شيئا ló jẹ́ pé ìjọ́jà bára bá ṣe ń lé lé wọn jù ìjọ́jà fún jù

Ah, ah, ẹ̀ẹ́dìgbọ̀ ó lè lẹ́yìn ìjọba jọ́dá ó kú lè yí pé adébìnrin kan lẹ́kùn òòrùn lọ́dọ̀ wà nàbí ilẹ̀. Ọwọ́ tí a sọ lẹ́nu o, dọ́rọ̀ rẹ̀ gbọ́nù. Ọjọ́ ààrẹ yìí gbé yàdé ìgbólódé. Wọ́. Ṣé sọ́rọ̀ pẹ̀lú ààrẹ yà ilẹ̀ àkáyì september abá àtẹ́lò fẹ́ gbẹ́ oríṣẹ́ ti bóòrùn lánàá pé akọ́ni kó tún di kó tún di wájú ìlú wá mo ní báwọn ìyàtọ̀ kan ti ń dìde mo sì fẹ́ gbọ́ ìdúpẹ́ rẹ̀ ìdí ẹjọ́ máa lọ ẹjọ́ lè sá mi kó lè abá náà ni àbá tó kọ sílà sí ẹjọ́ ń tè lánàá yìí wọ́n yóò bẹ̀rẹ̀ dúpẹ́ àbáwá dúwà ní ìyàjà mi ọ̀yá ẹ̀jẹ̀ là sọ. Ah, kini yang po. Ìyẹ́ dáadé dúró lọ́bà ẹ̀tùkọ̀ díẹ̀ sí ẹjọ́kọ̀ ẹjọ́kọ̀ ẹjọ́kọ̀ ẹjọ́kọ̀ kọjọ́ sọ́dọ̀ ẹ̀. Ẹyẹ máa lò bá mú. Náà, adágbẹ́ fún ọlọ́run. Ẹjá dúgbẹ́ fún ọlọ́run. Alhamdulillah Rabbil Alamin. Um, ọba tí ó ń ṣe dáadáa fún wa yìí abẹ́lọ́mbà àlejò ọlọ́nkójákùnjọ kó mọ́tàwọ̀ rẹ̀ tó láíláí nígbà pé ọjọ́ ti lọ ṣùgbọ́n màá sáré sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ tí ọlọ́nkó bá pàlùbáríkà ṣe ní àkọ́kọ́ màá kọ́kọ́ dúpẹ́ fún àwọn àlùfáà àwọn bàbá wa Ah, abẹ́lọ́ màlìkẹ́ ọlọ́run kọjá kẹ́mi wọ́n kò fún wa dada wọn lọ́mọdé kó jìbàjẹ́ láyé láti gbogbo fi tí ó ti dáadé lónìí ọlọ́run dákùnjọ mọ́jẹ̀ kó takú síbẹ̀ láyé láti la hawla wala quwwata illa billah máa padà sórí ọ̀rọ̀ wọn ṣùgbọ́n máa fi kíkí wọn máa fi kí àwọn tí ọlọ́mbà àlìkọ́lá tí wọ́n lò fún mi ah, tí ọlọ́mbà àlìkọ́lá tí ó lò wọ́n. ó tún ẹnu jù. tí ọlọ́mọ àlejò ọlá lò wọ́n tí abẹ́lọ́mọ àlejò ọlá ọlọ́mọdé àkójọ kó má padà lẹ́yìn tàwọn náà láìláì. wọ́n ṣe gudugudu méje yàyà yẹn fà tí mi ò ṣe ẹ̀fọ́ kan sí rárá. nítorí mo kàn àmì èmi gà kọ́ Ah, orin mẹ́wàá mẹ́wàá ìní ìbẹ́ tó ah, tó 15 nínú Ramadan ni mo fi làdé wọn ni mo fi kọrin so tí wọ́n mọ́ pósẹ̀ lórí online àwọn mo wá mo wá mo wá rò pé jíjẹ kọ́ sílẹ̀ kí a kọ́ sílẹ̀ kó jìdíra ṣùgbọ́n tó bí gangan ní pé ní ah, December 29 mo lọ sí ẹ̀jọ̀ kan wá dé ní December 29 lọ́dún tó lọ bá mi èkí jẹ́ kí n dé bájì ilẹ̀ ìjọ náà tí wọ́n ti ní mo fẹ́ rí ọ mo fẹ́ sáré sọ̀rọ̀ kan fún ọ ọ̀rọ̀ lọ́jọ́ yẹn múslímù kan ní tí ì lè tàbí lùsẹ́ ni ọ̀tọ́rí ó so ó wá sọ̀rọ̀ tó pọ̀ ọjọ́ náà máa ní nínú ọ̀rọ̀ tí mo mú dání ni pé mo ní pé gbogbo èèyàn tọ́lọ̀mbà àlejò ọlá tí ó bá kú lọ́rọ̀ tí kò wá lu ọ̀rọ̀ yẹn ọlọ́run fi rẹ̀ ayé ayé pẹ́tọ̀ òun kọ́ lòun ta ló sí ọmọ ẹ̀ lóta lóta ẹ̀ ló sí mo wá lọ sọ́jì rẹ̀ bí àgbéyàn lọ sọ́jì ìgbàní yunifásitì mo wá lọ jókòó pé òkè tó lọ́nà bá ṣe nǹkan fún yàn tó bá ṣe ọlọ́rọ̀ tí ó bá tẹ́rẹ lóṣì tí wọ́n tẹ́rẹ lólóṣì ọlọ́run fúnra yóò fi hàn ayé pé òun kọ́ lòun ṣe ní olóṣì ó òkè pẹ̀lú báwọn mọ́ wá ti so nǹkan mọ́ nǹkan fún mi pétọ̀ ọlọ́run fún mi ní kí n mọ́ ẹ̀bùn kí n mọ́ kọ pẹ̀lú bí nǹkan o lálẹ́ ìmọ̀ pé irú nǹkan báyìí yóò ṣẹlẹ̀ lánàá mo wá lọ fáwọn ìpẹ́tọ̀ rọ̀mọdọ́nà tí ń bọ̀ yóò mo fẹ́ mo jẹ́ ń fọ àwọn nǹkan kọ̀ọ̀kan mọ́ ní oṣù ẹ̀sì dáa báwọn wá kọ́ dáadáa kó kọ́ọ̀kì gan ṣe agàbí ṣe rọmọdé tó gbogbo orin tí bẹ nínú ọ̀tí àyẹn ó jẹ́ 482 orin tí mẹ́mbẹ̀ 482 lórí tí mẹ́mbẹ̀ gbogbo ẹ̀ sí parí pẹ̀lú lam lam lam lábí sọ ní láàmìyàtùl fòrùsán láàmìyàtùl fòrùsán fi àhàzídì rọmọdọ́n a fòrùsán fi àhàzídì rọmọdọ́n ìtẹ́pẹ̀ ní òzúdà ní ọ̀dọ̀ àwọn lábáwá ni in tí àwọn àwọn ológun máa kọ tí wọ́n fi máa dára yá tẹ̀sà sọ́rọ̀ ìgbé àkàfẹ́ máa so omẹ́fà sọ ní àhàzì tẹ́mù òbúdújà ní àhàzì ipé ìtàkàmọ́ ti kí ni ohun àtàkàmọ́ ti ìdárayá nínú ọmọdọ́ torí ebi ti ń panú èyẹ́ sí ìsíbàjá náà kò tí èèmọ̀ ti wá tẹ́lìmọ̀ ti rìfẹ́ṣmẹ́ntì ṣòwàbẹ́ lọ́nà àlejò ọlá dáadáa tí wọ́n lọ́nà àlejò ọlá mà ní dáadáa ọlọ́gbọ́ dákùn tọ́bọ́ wá ní pẹ́sẹ̀ fún bá ní wọ́n mọ́ra wa ní mọ́ra mi lọ skúl bẹ́ẹ̀ tí mo parí march mọ́pẹ̀mí jalẹ̀ gbẹ́tọ̀ ó ti ṣe tí mo ní kò ṣe kí ni wọ́n náà fẹ́ ṣe mo ní fẹ́ lọ skúl wọ́n ní kí tún ni kí ló fẹ́ ṣe skúl mo ní fẹ́ ṣe kọ̀ǹpútà global jade ní kí ló tún ní ìdí kí ra kọ̀ǹpútà ẹni wọ́n ti gbé kọ̀mpútà kan fún mi lọ́jọ́ kan báyìí mo bá gbé jáde lábẹ́ bẹ́ẹ̀gì tábìlì tuntun tuntun èyí mo dá ọ̀rà lára rẹ̀ jọ lọ́dún náà mo wá rán mi lọ skul nìyẹn mo tún wá fi wálẹ̀ gbèsè náà wọ́n tún wá ní tọ̀ ó yá ọ̀nà kéwìí náà sí yá bismillah abẹ́lọ́mbà

abẹ́lọ́wọ̀n bàálí kí ọlá ọlọ́mọdé kú láíláí ọlọ́mọdé yìí kú láíláí ẹgbẹ́ ọgbẹ́ yìí ò ní kú láíláí irọ́ ń wà rú bí mú tàbàrọ̀ dùháyì ìlàkùn à dáwà mọ̀ àzárọ̀ فشكرا لهم شكرا وحبي مكبرا دعائي لكم أنصار دعوى مهدرا لا حول ولا قوة إلا بالله